fowó jẹ pa mi bẹ́ẹ̀ bó ti rírò mi ìfẹ́ mi ẹni bí ọkàn mi ń tà sọnù o ìwé mímọ́ kan sọ pé ó ní ń bá ti ní aya rere ó rojú rere ọlọ́run <laughs> abúlátìwù èmi ọkùnrin mẹ́ta mo rojú rere ìwọ ọlọ́run ìyàwó mi ọmọ pé ebi ó ti máa pa mí ó ti máa ti fi oúnjẹ kalẹ̀ kí ni àwọn wí ọbẹ̀ gbọ́ ìfẹ́ mi ayọ̀ mi ẹni bí ọkàn mi ti bá tayé wá ìwọ ní fẹ́ tọ́lọ́ máa ti kó tán ààrẹ sì wá sọ́nà ó sì sì wá máa ń sọ́nà ọ̀run ìwọ náà ní ìdọ̀fẹ́. <laughs> Ah, ẹ ṣe o aya rere lọ́dẹ̀dẹ̀ ọ. mo sì ń pè láyọ̀ mi àforíbù mi ni àforíbù ah, tèmi kò rí ibú ara rẹ̀ ẹ obìnrin ẹ obìnrin ah, woman ìfẹ́ ìfẹ́ wèrè wo adé ni adé ló dé dẹ́bí pẹ̀lú ọba. ẹ wà romantiki kankan. ẹ wọ́n máa wà romantiki ní òfìfo. ẹ kúlé àbẹ̀ká ọ̀bọ̀ gba ọlẹ́dẹ ẹ ti ẹ kí wa. gbòdò rọ̀lẹ́ kí wọ́n fẹ́ kí la rẹ̀ tó mm. jẹ ló gbélé fún mi. kí wọ́n á ní. èmi ni kí màá jẹ ládòfo. náà ni ẹ gbé omi ẹ̀kẹ́ róòmù àbí kẹ́ lanu sátẹ́gùn kẹ́ wá ṣe gbùngbùn ẹ̀mẹ́ta ti yọ yín kẹ́ wá mú mi kẹ́ wá róòmù. O wọ mẹ́sàn-án wọ wèrè ni wá tẹ́ bá ya wèrè ràn yín ràn tèmi wo wèrè o ó ti rí báyìí ná. ìrántí yìí ń wo wèrè kí wàá ní mọ̀dí tí mọ̀dí bá ṣe wèrè lèmi ò lọ gba àwọn ráìsì kí n ní pé kí n mọ̀ ṣe kí mọ̀dí bá mi wo ráìsì kí n wọlé kí n jáde ráìsì ti jóná mọ̀dí ò wá ya wèrè kì í ṣèran arò ní mọ̀dí. àbúrò tí náà ya wèrè o ǹlẹ́ o ìrìn ebéèrú ah ọmọ ṣe bẹbẹ lójú ara rẹ mo ṣe bẹbẹ mo bá gbé ládùn funfun. ẹ torí kémi tiẹ̀ mọ̀ kan ti ń ka yín lára náà ìgbà tẹ́ jáde nílé iṣẹ́ fowó oúnjẹ ńlẹ̀ tí bá ṣe pé bá mo ní ìbẹ̀rù ọlọ́run wọ́n kọ́ mi nílé wa mo sì gba ẹ̀kọ́ mo ní kí n wá àwọn obìnrin ebéèrú ló mú mi dìde pé tọ́ ọ kó mọ̀ pé bí ó pọkọ mi kú o láti o jẹ́ ṣe tọ́lọ́run rán mi nílé ayé o mo sì gba ọ̀dọ̀ ya kíkẹ́ lọ mo lọ gba àwọn ráìsì kí n sì dé kí n san ráìsì lórí burúkú mọ̀ di èrò àrò ẹni ayé ń ṣe mọ̀ di bá mi wo ráìsì ní ráìsì jóná mo sì ní pé gbẹ̀dẹ̀ pé òfìfo lẹ́yìn náà òfìfo ni gbogbo àwọn ẹbí kí kúkú gbé òfìfo kó fìfo máa bó fìfo ṣe kí gbogbo yín dàbí ọjọ́ kejì ọjà. wọ́n máa bẹ̀rẹ̀ ah ìmọ̀ bọ́yọ́ náà dáríjì mi ti ń bá pọ̀ ni torí wọ́n ṣe ṣe bí ọkàn mi ti fi kí n kọ́. olóòwò dáríjì àwọn ìjọba ni ò ní dáríjì torí wọ́n fẹ̀yìn rẹ̀ tàgbà ni ikú pa ọ̀nù. ṣé hàn náà sì kú rẹ ni yín sọ pé ọfọ rọrí kú ni. mo fọwọ́ rọrí kú àwọn tí ń sọ tọ́pù sórí wọn burú ìgbà tí wọ́n máa sọ pé school is a scam ṣébò náà ni lórí torí torí lọ́ba ní kíkà wo level. pékè ẹ ẹ rọtọ́sì wà bọ ọjà ìlì bọ ọjà fúnra ara tèmi ní pọpọ àmì ìṣẹ̀ máa rọtọ́sì kan àbáyé ọtọ́sì ò fẹ́ dáa. ìgbà tó mọ̀ tún mọ̀ ọtọ́sì náà. ìmọ̀ tún mọ̀ èèyàn kan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. torí ó yẹ kí èmi àtẹ̀kọ́ yẹ ká fẹ́ra wa rárá ebí mi mo ní wá sí lọ́wọ́ bó ti yẹ pé fúnra paralẹ̀ náà ni mo yìí ní sátífíkẹ́tì. ṣé mo ní mo fẹ́ fẹ́ ń padà síbò wọ́n lọ́jà nàmọ́kẹ́ nílẹ́nu ṣé mo ní wọ́n fẹ́ gbà náà abọ́ǹtira rẹ mọ́ mi lọ́rùn. kì í ṣe kì í ṣe èyí lẹ̀ fún mi ní two hundred tí máa lọ sukùl gbà tí mo fẹ́ sọ àyẹ́kì. ṣé mo wá sọ oúnjẹ tó sọ pé mo ti fi tó ẹ lẹ́nu wò ọ́ jẹ́ dájú alẹ́ ni ìwọ kọ́ lọ sáwárí tó bẹ tó bẹ bá lálọ́ bàgì tó kọ́ aṣọ mẹ́ta sí. ó yẹ kẹ́yìn gan wálẹ̀ wọn ni ó yẹ kí Ìyábọ̀ Òjó kó mọ mú yín kó mọ wọ yín kiri báyìí kò ní iye oṣù tó yẹ pé adé nìkan lè fi ṣe kó tó di pé àwọn òjòyè wọlé kò ní iye oṣù kò ní iye oṣù àgbàyà eh, àgbà kàtàmọ́ ojú òfin. yóò bá fẹ́ bò ń fadé sí ìwọ náà kọ́ ló máa sọ pé kí n máa tún já lórí orí adé òjò. Eh, eh, èyí ṣe jẹ́ òdùmọ̀ mi èyí ṣe fìtọ́kùtọ̀ tọ́ mi wò. ṣé mo fi tọ́ ẹlẹ́nu wò àbí wọ̀ kan àwọn kan máa kan bẹ ọmọ kan tó kọ́ mi ní wíbárò so o lè ṣe wíbárò láyé ẹ wọ́n tún ṣe kan bátí chájà wọ́n ti ẹ bàbá ńlá kú ẹ wọ́n ti pé ẹyẹ ẹ máa gbọ́ ìkọ́ lára ló fẹ̀sùn wọ́n ká lára ó fẹ̀sùn pẹ̀lẹ́ láòfìfo yóò fẹsẹ̀ ti bẹ́ẹ̀dì náà ẹsẹ̀ lòdì tó po bẹ́ẹ̀dì náà. mo regret ni ìfẹ́ dálé mo sú ni mo mọ̀ nǹkan táwọn ẹgbẹ́ mi ṣe ní Instagram mo mọ̀ tán ṣe ní Facebook mo kàn ń wọ̀ ọ̀ràn ni àsìkò tí lásìkò bá tó ìjà síta ni. bó lọ wà tẹ́lẹ̀ èmi wo kọ́kọ́rọ́ lé sísí mo sí lẹ́kùn mi lẹ̀ bọ́ọ̀ta kí ni wọ́n fi ọ̀sìn kí ni wọ́n ń dà tẹ́ bá tẹ̀ pé kàn mí ọyọ ọdún nìsín ọmọ rírà rẹ bí ìyàwó lé. kí wàá ní mí <laughs> èmi ìṣèyàwó lé mo kó sábà ya mo tẹ̀jẹ̀ páwìn náà lára ọkọ sábà yà nínú ní àdẹ́ntì tí ẹ̀mí máa yà wọlé. orí mi tó burú náà torí mi ò bá burú ṣe kí n fẹ́yìn tó. orí ìwọ nìkan kọ́ ló burú orí gbogbo ẹ̀ náà rẹ ló burú. orí gbogbo àjọ burú láti ẹni. orí mi dá dúró orí mi ò burú. orí ìwọ ló dà ó tiẹ̀ dá dúró olóòdó dàbí fèrè nọ́mbà tírì tán tó bá ti yà náà mọ ngbà náà mọ lámi mo fẹ́ i'm coming i'm coming ìmọ̀ bí wèrè lọ dín bọ̀. èyí tá a bá fún kámọ́ ti fọ ọkàn yìí lórí náà ní ẹ̀ ti sùn lọ lẹ́mọ̀ ìrọ̀rùn lẹ́sìn bí olóńgbò. ẹgbẹ́ hàn án lọ ọba jẹ mo gúdù ta mo gúdù níta wọ́n ń lọ mímú. àwọn wo ló ń lọ mí àwọn tó ti ṣe àwùjọ fúbọ̀dì wo. yàtọ̀ fi wọ tó ọlọ́mọ ẹ̀rọ pólísì sẹ́tọ̀ ọlọ́gbọ̀n mọ̀ pọ̀ wà ní ayé. kò mọ̀ pé mo wà ní ayé. àwọn mọ̀lẹ́kà tí wọ́n ṣe pé ẹni tí ò mòore ó ní ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí òun ló sọ ó ní ní kẹyìn ọjọ́ olóbìnrin méje òdìrọ̀ ọmọkùnrin kan bíbẹ́ ẹ̀kọ́ sí ẹ kí ará tó yẹ kán lè ọ̀padà kán mọ kán sọ ní kọ̀ǹgọ́ pàkọ́ báyìí kán lé ọwọ́ ní. mo fọlọ́ múra fún ọ tí ìbá pé mi tọ́lọ́ tọ́ ẹ pé ọlọ́run kẹ́ ọmọ mi lọ ápẹ́tà lọ wà níṣẹ́ òde